alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ní ìtẹ̀síwájú nípa fíkí nípa ìwà tí a ń bá lọ àwọn tí a ń kà fúnra wa òun náà ni àwọn bóòlà ṣe mọ́ra àwọn kan ló jẹ́gbin àwọn kan ní ìṣẹ́gbin ká tó lọ báàbù tí a bọ̀ sílé ni àwọn àfikún kan àti ẹ̀ka fi àwọn nǹkan tí a kà síwájú nípa kílẹ̀ gbé kí ni ìṣẹ́gbin pé gbẹ̀yìn pé ẹrẹ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni a ní ọtí mímu rẹ̀ èèwọ̀ ni ìmọ̀kó nǹkan gan wá kànyàn lára ń kọ́ tó ń gẹ́gẹ́ ẹgbẹ́ ní abẹ́gbẹ́ kọ́ ìyẹn wà lára lọ́dọ̀ àwọn àfáà lórí ẹ̀ ìwé ìtúnṣe kókó ni pé ká mọ̀ jẹ́ ó kàn wá la tó bá kàn wá la ká sí kíní ká lọ fọ ibẹ̀. náà àkàtọ́ yẹ ká fi kún gbà yẹn ni pé èébì ń kọ́ léèyàn ti jẹ tó wá bì í àbí ẹni tí ibì kan ń dùn tó ti wá di ètútú tó ti ń rùn àbí ẹ̀jẹ̀ kí ni ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà pé èébì kìí ṣẹ̀gbin èébì èsè kí ni kìí ṣẹ̀gbin ọ̀pọ̀lọpọ̀ àfáà gbà bẹ́ẹ̀ tí ẹ bá wá ṣẹ̀gbin yẹn kí wọ́n láti ìdọ̀tí ni aṣàlàyé fún ọgbà pa ẹ̀gbin nǹkan sì lè jẹ́ ẹ̀gbin àwọn lè jẹ́ ìdọ̀tí kó má jẹ́ ẹ̀gbin tí lè jẹ́ ẹ̀gbin kó má jẹ́ dọ̀tí pé nǹkan yẹ ẹ̀gbin ni o òmùrọ̀ kan yẹra àgbẹ̀ dọ̀tí ni sílù ẹ̀ wà ọ̀la àlà náà lékè ni pé ni. wa sọdíd ètùtù ń kọ́ bóyá ètùtù ibìkan mú wa tú sí yẹn lára ṣé ìgbà ibi tó tú sí yẹn tó ti di ẹ̀gbin tó yẹ pé èèyàn ò lè kírun ní situation bóyá ara rẹ̀ ló wà ní àbí ara aṣọ rẹ̀ ló wà àwọn àfẹ́sìn lórí eléyìí ẹnu wọn ò tó fẹ́ lékè jù náà ni pé ètùtù lè ṣe ẹgbẹ́ ọláàlàm èyí tó fẹ́ lékè ní ẹ ṣùgbọ́n àbẹ́pẹ́ ní òkò ẹ̀rọ afá tó ní ẹ̀gbẹ́ ni ṣùgbọ́n èyí tó fẹ́ tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ ni pé èyí sẹ́gbẹ́ àgbẹ̀ tó náà bá kàn lọ fọ bẹ́ẹ̀ náà ni wà lórí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ẹnu kò pé ẹ̀gbẹ́ lòun lè jẹ́ ẹ̀jẹ̀ wa aṣáyẹn ní arínú àwọn àbátan ní tó wáyé pẹ́ jẹ́ díẹ̀ ní bí kẹ́kẹ́kọ́ sẹ̀ karafi spiriti sí a ní kèé sẹ̀gbin ṣùgbọ́n tó wáyé pẹ́ jẹ́ tó ti pọ̀ ní arínú àwọn àbátan lẹ́gbin ni ìyẹn láàfi ráwọn àfáàtán lẹ́ni tó bá ti ṣe jámọ̀ ẹ̀gbẹ́ ti jáde lára ẹ̀ kó lọ tó ń alò ẹ́n kò lè gbàwẹ̀ pé tó nípa tó wá sí ìjámọ̀ tó gbẹ̀jẹ̀ jáde púpọ̀ lára ẹ̀ pé àwẹ̀ tiẹ̀ náà ti já àṣírá àpàtọ́ ni lẹ́yìn ẹ̀jẹ̀ haido kọ́lẹ̀ àkẹ́jẹ̀ pọ̀ tó bá jáde lára yẹn kìí ṣe ẹ̀gbin nínú tó mú wá arákùnrin kan tí ṣe Ubad ibn Bishir kí lápé Ubad bunubishim máa bèèrè o arákùnrin yìí wọ́n ní ó dìde lóru ńjọ́ kan yẹn náfìlà náà kan kẹfẹ́rí bá rí ìkànnà kẹfẹ́rí bá rí ó bá ta ọ̀fà mọ́ wọ́n ní ó bá yọ wọ́n ló tún ta tó fi tálẹ̀ kẹta. alákọ̀rin yìí ó ń bárun lọ ni gẹ́gbà tí òfin ṣe èsì náà sáábà afáà pé ní ìbẹ̀rù ọlọ́run ó ga gan ìmọ̀ ni wọ́n pọ̀ alárin bárun lọ ẹ̀jẹ̀ ti ń bílíìdì ní ara ẹ̀ pé wípé ẹ̀jẹ̀ já ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ẹ̀gbin ti jáde lára ẹni yẹn yóò fi lẹ̀ kódà kẹjẹ pọ̀ kó jáde lára yẹn àwọn ò tí ì rí ní ẹ̀gbin. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ míì náà ti uh, hasan albasiri tó gbà wá tọ́lá mùmí ní wọn a máa kírun tó ń ti ọgbẹ́ tó bá wà lára wọn lójú ogun àìpé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní tó fẹ́ tẹ̀wọ̀n jù ni pé kì í ṣẹ̀gbin kí lákọ̀ọ́kọ́ èébì ètútú àti ẹ̀jẹ̀ tí è ṣe ẹ̀jẹ̀ haidọ̀. Nam. Bákan náà, nínú àlàyé tó yẹ kí a tó ṣe, òun ni tí ẹ̀gbin bá kán sí tó bá lára mèrè art mírọ̀ wa mírọ̀ bóyá mírọ̀ mọ́tò ni àbí bóyá gíláàsì mọ́tò ni àbí èyí tó àwọn onírò lé wa àbí bí mírọ̀ ní sẹ́ẹ̀tì wa náà jẹ́ ẹ̀yìn tẹ́ ń tọ́mọ bá tọ̀ ló bá ti sí ojú ojú sẹ́ẹ̀tì ah ọmọ yẹn káfọ́ tó bá rọ́ọ̀mí sí sẹ́ẹ̀tì <laughs> ọ̀rọ̀ dọ́dọ̀ ọmọ yíbo láti lọ ra lójú screen tó jẹ́ tó jẹ́ kí tó jẹ́ gíláàsì ẹnìkan tó bá jẹ́ gíláàsì bẹ́ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bá ti di bó láti fọ́ wàsíkìn àbọ̀bẹ̀yìn ọ̀gá tẹ́fí ń gẹ́rẹ́ ní tẹ́fí ń gẹ́ja ní wàsẹ́ìf àbí ìdà wàsùjáàjà àbí tó bá jẹ́ kàbí bọ́tù wàlá á ní àtúnumọ̀dìhún gbogbo tó bá jẹ́ pé tí máa ń dán lójú ẹni tí ẹ̀gbin bá pọ̀ sí kò ní di ká máa mú omi ká máa fọ̀ ọ́ ti fi nǹkan kan nù lóde kí ni ìtàn kan sí mírọ̀ rẹ ó kán sí ojú sẹ́ẹ̀tì ẹ̀ screen ibi tó bá jẹ́ bí tó jẹ́ bí gíláàsì là ń sọ tó bá ti fi nǹkan nù nùnù lásán kódà kéèyàn má fi omi sí yóò máa jẹ́ mímọ tiẹ̀ ẹ pé gẹ́gẹ́ bàbá ti mọ sọ ẹ̀mọ́ ló làdí nì ẹlòmíì tó lè lọ mú gíláàsì ẹ̀ sì kó lọ mú ọṣẹ kó mọ bí fọ́ kí ló dé nígbà tí ń gbé tọ́ ọmọ lọ láàárọ̀ nínú pọ́tì ló bá ti kíni ló bá kẹ́sì ló bá gbé mírọ̀ rẹ̀ síta ọba ń fọ pẹ̀lú ọṣẹ ìyẹn tẹ̀ tó ń dààmú ara rẹ̀ ni tó bá tẹ afọ mírọ̀ bí ọlẹ́ ròhùn fọ bóòlù ọ̀sẹ̀ fọ screen sẹ́ẹ̀tì rẹ̀ so àwọn nǹkan yẹn àbọ̀bẹ̀ni àbí nǹkan yẹn tá bá ti nù ú tá a nù tá àti lórí pa yẹn tá tó wá nù ú sí wọn ni ètò ti mọ ni. bákan náà wọn ní a mọ̀ pé ẹ̀gbin wà lára aṣọ wa àmọ̀kọ́ mọ́tọ̀ sí bẹ́ẹ̀gbàtà afẹ́fọ́ sí àti àwọn ibi tí nǹkan yẹn wà mọ́ bó láti mọ́ ẹni gbogbo ẹ̀ lákòókò wá fọ̀ tó tó bá wọn ibi tẹ́gbé wà lára aṣọ rẹ ẹbẹ̀ nìkan ni wàá ṣe kí ni wàá dá fọ̀ ṣùgbọ́n tó bá ti dá mọ́ òdìrẹ kò fọ kò fọ gbogbo ẹ̀. bákan náà ó ń lọ́mì kan omi kankan tiẹ̀ lórí tó omi kí ó mọ́mí tí ń ṣe nínú ẹ̀sìn kí láti àásọ̀ àti mọ̀ kẹ́ ẹ̀kan náà wà lórí ọ́fì ẹ̀yẹ lórí bá kẹ́ láti òkè wọn sí ẹ ó mọ́mí tí ń ṣe kí ni wá ṣe wọ́n ní kò nídìí kò béèrè wà á mọ̀ lọ́nà ni ò ní fọ́ ó wá jẹ́ tọ̀ǹkan bóòlù ẹ̀ mọ̀ pé tọ̀ ní mọ̀mọ́ nígbẹ̀yẹ máa ń gẹ́sì yẹn lórí ìgbẹ́yẹ kékeré lòun ó yẹ pé yẹn sàtún lè jẹ ni ìyẹn kò sí ìjọtí mi tó tí nǹkan bá kẹ́ sí yẹn ẹni ìwà mọ̀ bóyá omi ni bóyá tọ̀ ni láyé jùbọ̀ alẹ́ àyẹ̀ sàl kéde rẹ tó máa béèrè pé ẹ̀yin ara lé ẹ̀yin wọ́n tẹ̀wà lókè wá kílẹ̀ dàrá sókè tí o sáà ti kọ́ sáà kẹ́sí ẹ̀kọ́ mọ́ ẹni ọkàn rí pásọ̀ rẹ ó tutù ń bì kan ọ̀sìn ní kọ́ dami ọ̀sìn ní kọ́ mọ̀ rẹ tọ̀ wọ́n ní ìròyìn náà kò ní ìkọ́ ọmọ gbóòórùn rẹ̀ pé àbítọ̀ ni ó wà ń bẹ̀ so ẹ̀sìn rọrùn torí pé ìgbà míì o lè má jẹ́ tọ́ má dàmọ́ rẹ̀ kó mọ̀ lè jẹ́ tọ̀ ó mọ̀ lè kíní kan bó jẹ́ pé bóyá ń gbà tọ́ bọ́ lọ làágbò tọ́ ṣe kíní tó mọ̀ tó bá pé tọ́ àgbàlagbò sáré tọ́ má tọ́ mọ̀ rẹ̀ pé sẹ́ẹ̀ gorí bẹ́ẹ̀dì sẹ́ẹ̀ tọ̀ síbi yóò kàn máa dààmú ara rẹ̀ sí láti rí pé ìtàn ni wallahu alam so àwọn nǹkan wọ̀nyí nítorí yẹ kí á ní mọ̀ nípa rẹ̀ ní ẹ̀ pé ní ti máa ń ṣẹlẹ̀ ní gẹ́gẹ́ bí mùsùlùmí tó yẹ ká ní mọ̀ nípa rẹ̀ náà tó wá kù ní àwọn kẹta pé ní khisalul fitra khisalul fitra àwọn nǹkan àdámọ́ tó yẹ pé ní àwọn ànábì ọlọ́run gbogbo wọn náà kà fún ànábì kà wọ́n fún wa nínú hadith kan ó kà wọ́n márùn nínú kan ó kà ní mẹ́wàá ṣùgbọ́n ká mọ́ mú ní ẹni tèrè èjìtèrè nínú rẹ̀ oníkọ́sù sharib irunmu irunmu katrimu ẹ̀ káàdé kí ni katrimu ẹ̀ irunmu. ẹgbẹ́ yóò ti bóbìnrin kátírì mú irun mú bá níbi sọ nìyẹn o wà ní ká fi inú rẹ̀ wà ní ká fi irun gbọ̀n ẹ́ lẹ̀ ẹ̀gbọ́ kátírì mú irun mú káṣe kí ni ká fi irun gbọ̀n lẹ̀ àwọn èèyàn mélòó ní méjèèjì náà máa ń fa àbí àwọn èèyàn méjì rèé irun gbọ̀n gẹ́gẹ́ ló máa fa ó máa fi í irun múlẹ̀ àmì ìsìnrẹ́ wọ́n fi méjèèjì lẹ̀ ṣùgbọ́n ìyẹ́ wọn ìtẹ́sìnrẹ́ irun mú káṣekíní káàmọ̀ tírímù ẹ̀ olè wálẹ̀ ṣùgbọ́n irun gbọ̀n ní kápò òun lẹ̀ ìtẹ́sìnwá pẹ̀pẹ̀ sí ní ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ní káálífúlù mùṣùlùkín ẹ̀yin mòmí ní ẹ̀yàtọ̀ sáwọn ẹlẹ́bọ̀ o ẹ̀yàpa wọn wá fèrò léha ẹ máa fèrò gbọ́n ti yín lẹ̀ wá fò ṣàwárì bákan náà ẹ máa gé irun mú yín wálẹ̀ eléyìí ni tẹ́sí sọ ẹlòmíràn ni èèyàn ní fà ẹ̀hàn pé tẹ́sí gbé wa gan lèyẹn fi ń fà ẹ̀ tí wọ́n ń fa ọgbọ̀n òun gan ni ìfà pé àdámọ́tọ́ lọ́ndà iná pé ní irùngbọ̀n ní sónúlù fìtọ́rọ̀ àdámọ́tọ́ lọ́ndà òun yí padà káàkóbìnrin ní ń kọ́ tó wà lọ ní irùngbọ̀n bóò ni ó ṣe ṣe obìnrin ó mọ̀ mú tiẹ̀ kó mọ̀ mọ̀ fa tiẹ̀ torí kò sí inú ádà kóbìnrin mọ̀ ẹnu nǹkan tó bá nìyẹn abnormal ni ẹ̀gọ́ abnormal ni kọkùnrin wá ní nǹkan kóbìnrin mọ̀ ni nínú àdámọ́ ọlọ́run bá ni. obìnrin nìkan kọkùnrin mọ́ ni nínú àdámọ́ ọlọ́run ọba ni àbí ẹ̀kọ́ ni ẹ bá wo dídá kálukú yàtọ̀ síra wọn ìyẹn ní òbídá kéèmọ ṣe bí ẹ̀dá kejì fúnra òbí dórí àwọn ẹranko àbí ẹ̀kọ́ ni ẹ rí àwọn adìẹ tó ní lórí àwọn àwọn akọ obì òní ẹ òbúkọ ọkùnrin tóbi ní ọkùnrin so nínú tí ọkùnrin ní ni kó mọ ẹni rúgbẹ ìyẹn ló fà tó pé tó bẹ̀rẹ̀ bá ní ẹni kò mú kó bẹ̀rẹ̀ kò tó ní jẹ́ kó kò rẹwà torí kìí sàdámọ́ obìnrin ni. náà nínú àwọn súnmọ́nù fétírọ̀ òun náà ni kí afirùngbọ̀nlẹ̀ ká fa ká máa múrun mú wálẹ̀ wọ́n ní kéèyàn máa wá kó máa tọ́jú rẹ̀ torí pé àìtọ́jú rẹ̀ lẹ́ni tí ò ní kan tí ó fi gbàgbẹ́ wọlé pé ẹ̀yìn náà ewu lágbájá nínú bẹ̀rẹ̀ ti rí tó máa fi gùn bákan náà nínú rẹ̀ ó náà ni àtiwák nínú súnà fítọ̀ tó dá oníkámọ́rin pákó kámọ́sí kí ni kámọ́rin pákó pákó rírin dá o kámọ́ fi ṣeré àkọ́kọ́ ẹ̀sìn ni ẹ́ anábì ní etí mọ́ mọ́ ẹnu ni wàmọ̀rọ̀dọ́ tó lè rọ́bù ọlọ́sìn tó yọnu sí i ó jẹ́ mọ́tótó physically and spiritually àbí ayọ̀ èyàn fi mọ̀ gbalada lọ́dọ̀ ọlọ́run kódà níbi tó gbajúmọ̀ dé tó pàtàkì dé ànábi tí ìbáraẹni pé yóò dọ̀ràn yẹn fún yín òun bá ní kẹ́ mọ́ ní pákòtò yá fẹ́ ṣàlùwàlá òun bá sọ di ọ̀ràn yẹn ṣùgbọ́n ànábi ó sọ dọ̀ràn yẹn kí wọ́n á ló fi sí ó nta fẹ́ tó dáa pé ìgbà tó bá di fẹ́ ṣàlùwàlá o kìrìn pákó ànábi sọ pé gbogbo àti bá ti tó fẹ́ kírun náà kẹtọ́ mọ́ ni ẹni tó bá ní pákúnlẹ̀ àlọ́wà tó bá tó fẹ́ kírun tó tún lè rí bóòní bẹ́ẹ̀ ni ó lè tàlọ́ àtọ́nà ní ojú pákó kẹtọ́ mọ́sálásí agbóhùn tó bá tó yá torí pé kìí ṣe pé rírìn pé ẹ̀fẹ́ ìjẹ́ àrùkọ́ rí gbùgbùgbù ló kẹ̀sí díẹ̀ náà ní láàrin bí one minute ìyẹn lẹ́fẹ̀ẹ́ náà lẹ́ lágbára ilé iṣẹ́ kọ́mpìnì ńlá ńlá ń ṣe pákó fẹ́ tó fi lé sí ọkẹ́ ara fún ti nǹkan ẹ̀sìn nílé padà ó Hmm, irú pákó yẹn tí kálukwa náà bá ní ó da ń ta káàkiri àbí láti kọ́lé fún kọ́lá lè lò kan fóòtù kẹ̀kẹ́ pé ọkọ̀ mẹ́lẹ́ gbogbo àgbèrè ibẹ̀ hẹ́n ó yàtọ̀ nígbà tó jẹ jí láàárọ̀ ó bá jí láàárọ̀ lé lórí tiwa ikọ̀ ló bẹ̀rẹ̀ àbíkọ́ ló búrọ́ọ̀ṣì pákó táná bí wa ní àárín pé nínú ta fẹ́ nú ẹ̀sìn ni ìgbà wo ló ní àárín kò ní gbà ó kódà aláàwẹ̀ lè rin pákó tó lè lo búrọ́ọ̀ṣì ìyẹn ni ó léwu mọ̀tà ni ó lè lò ṣùgbọ́n tó bá lè dára rẹ̀ lójú pé wọ́n ní gbèkìní ẹ̀ kákòrí rìnrìn nínú bàdà tó dáa ni ẹni gbogbo ala rìn hmm. ìgbà wa ni ó kan fájù tuntun dájú káre alákọ̀ọ́kọ́ ẹ̀dìmọ́lẹ̀ o nígbà tí wọ́n bá fẹ́ jí láàárọ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n bá fẹ́ kíni tó bá change ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a bá fẹ́ ka alukur'an ẹlẹ́ẹ̀kẹrin nígbà tá a bá fẹ́ wọlé ẹni táwọn bá kọ́ wọlé báyìí tó kọ́ wọlé kàn pápọ̀ ẹ̀ tó bá ń kí ara lé yóò ní pápọ̀ díẹ̀ bákan nígbà tá a fẹ́ ṣe àlùwàlá kò àdìgbà tá lè rí ìwòsàn fún ìgbà ìtún òtò kẹpa tó kó mọ́ wa lára pé búrọ́ọ̀ṣì lè ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn búrọ́ọ̀ṣì ò kàn sí kò yí ti ẹ̀rù ti tètè ẹ̀tù tẹ̀ báyìí nígbà tó ti ẹ̀tù lè ta ẹ̀tù tẹ̀ àyàn mọ̀ wòye ni àti ẹ̀wọ̀n kápẹ̀ ẹ̀lẹ́ jù sápẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ torí kékeré tó lọ rẹ̀ rẹ̀ náà kẹ́yẹ kẹ́ síbi kọ́lá olè mọ́tò lẹ́jù kan wọ́n sì ju síbi tó ti mú padà tó nínú tí ẹ̀sìn wa ti afẹ́ mi àwọn aláwẹ̀ lè rí ẹnu àní àtibánibí ní òórùn ẹnu aláwẹ̀ ó ṣe kí ni òórùn ju àlùmísìkì lọ bẹ́ẹ̀ ni pákó ògbé òórùn yẹn lọ kèé tó òórùn tí wọ́n gbẹ́ ẹ̀ náà ń sọ òórùn yẹn tún wà ní yànà tó kọ́lá kọ́ ní pákódọ̀là kò fó òórùn yẹn lọ tiẹ̀ ló hmm? pé àrùgbọ̀yé so ní àwọn nǹkan yìí tí ta fẹ́ ni wọ́n ní ètò lè dún fún pákó wọ́n ní ìgbà míì àkàkà ló tọ búrọ́ọ̀ṣì àbí èèyàn sì máa kó méjèèjì pọ̀ tó máa lo búrọ́ọ̀ṣì láàárọ̀ wọ́n máa lo pákó náà àsìkò tí tó kù wọ́n ní ìka ń kọ́ ká fọwọ́ gbo ẹnu wa tó lè ṣiṣẹ́ rẹ̀ ló lè ṣiṣẹ́ rẹ̀ díẹ̀ ẹ́n nígbà tá a bá rí pákó mọ́ bá a rí búrọ́ọ̀ṣì ká lékè ní àbọ̀ àwọn tá a fẹ́ fọwọ́ gbo ẹnu tá fẹ́ ṣàlù àlà ìgbà wo ni òun ni ó kọ́kọ́ ṣíwájú o torí pé tọ́ba ní pákó ni ọkọ̀ ní pákó kan tó bẹ̀rẹ̀ àlùwàlà torí ẹni tó bá ń sàwàlà tó bá débi kọ̀ọ̀kan fún mi lẹ́nu kọ́ tú kọ́ ọmọ bá lò àlá lọ́n tẹ̀ o tó bá kọ́ fẹ́ ṣe ṣe sí kọ́ fẹ́ ní pákó bífọ́ kọ́ tó bẹ̀rẹ̀ àlò àlá yẹn ni. rẹ́ pé ó ń kílẹ̀ sí wa nínú àwọn ìsọ́lùm fìtọ́rọ̀ òní yẹn. bákan náà inú rẹ̀ náà ni tẹ̀kílẹ́mùl azfar kí a gé ìkànnà wa tó bá ti gùn inú ẹ̀ sọ̀rọ̀ kóró ilé mọ́gùn tí òun léwùn tí ẹ̀fẹ́ kékeré kankan mọ́ wà ní ọwọ́ mi àbẹ́sẹ̀ mi kàmọ̀ǹgé ìgbẹ́ lómi ilé ni pàápàá jùlọ àwọn ọkùnrin inú tó fi ń ṣe ọ̀dọ́ ni pé kó fi kánálẹ̀ àbí kàtún kódà ẹ̀rẹ́ lómi tó náà ti ń pírátìsì súnà ẹ̀sẹ̀ mọ̀ pé sákèsì kàkọ́ yẹ kí wọ́n ṣe báyìí àṣà tí ò dáa ni nígbà tó wọn máa gé èékánná ìgbàlẹ̀ lómi wà lọ mú èékánná artificial èékánná tọ́ǹbọ̀ ẹ̀yìn obìnrin yóò ṣé èèyàn gidi mọ́ ẹ̀dọ́wà nígbà tó yìí ṣe tiger yíwà lẹ èékánná èékánná gẹ̀ yìí tọ́lọ̀ ń fi nílẹ̀ àníkọ̀ ọ̀gẹ̀ ọtọ́ wa lọ mú tìí tí bí tẹranko làápẹ̀ níbi tí kíni yíwà sí fàbàlà ìwà kíni yẹn ń wù yẹn ìwà ẹranko ni àwọn ẹranko náà máa ní èékánná àwọn gan ẹranko tó máa ń ológun oṣù tó máa ń fi kánná jà ní ó máa ń fi pamọ́ tó bá fẹ́ jà ní oṣù sáà rẹ̀ bá dìde ìkánná wà yọ kéèyàn wá rówó sùsùn kó wá lọ ìkánná kó wá ṣe fàǹgà à ìyẹn ò dá o ìtàn hmm. èèyàn fi ń ṣe fáàrí lé nínú àwọn ọkùnrin àwọn ilẹ̀ ìkánná tí wọ́n sọ bẹ́ẹ̀ tó bá ti wà ń bẹ̀ náà ni wọ́n ṣe kí ni wọ́n fi lẹ̀ àkọ́kọ́ ìdọ̀tí ó mọ̀ kó síbẹ̀ kò fi dá bákan náà ìṣesí yàn àbí ìrísí yàn yóò dàbí ìrísí ẹranko ẹni òfin dá káà mùsùlùmí kí ká máa ṣe irú nǹkan báyìí tábà wá gé ìkànnà tán níbo láàfin sí hmm? ẹ sọ̀rọ̀ àwọn ní ààbò mọ́lẹ̀ ààrẹ rí tó fẹsẹ̀ rinlẹ̀ fún un ó bá ṣe wò kálukú bó ṣe ṣé ẹni tí mọ́lá tẹ̀ bá gé kan náà gan-an tí ò mọ ibi tí mọ́lá gé sí ààrẹ tó fẹ́ ẹ̀lẹ̀ fún ọ̀rẹ́kẹ́ nígbà mí àyẹ́ máa ń wò pé ah, àwọn aláburú mọ́wàá kan mọ́nà bí kan náà ọ̀bùn mọ́lẹ̀ tó bá wẹ̀ ọdún ṣùgbọ́n èèyàn lè máa kó tiẹ̀ pé dandan agbọ́dọ̀ ọ̀bùn mọ́lẹ̀ tó rẹ́ẹ̀rí ni a ní kò sẹ́ẹ̀rí kan tí àwọn èyí tó wà gan kò sí kíni kò fẹsẹ̀ rinlẹ̀ tó bá tó wá sí fẹ́ tẹ́lẹ̀ bá a tó kálukú lẹ̀ kó sì kan ẹ̀ tẹ̀ bó wá sí fẹ́ tó bá àmọ́ kókó mi tí ó ti gé tó bá kọ́ síbi kan eléyìí nínú àlàyé tó wà lórí ẹni ẹjá dún bí inshallah ta'ala ní ìjọ mi átùmọ̀ ṣàlàyé àwọn tí ọba tó kú nínú àwọn àkìsọ́lù fitra kọlọ̀nkọ̀ ṣe rọrùn fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa